ẹbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ wọn ni pé ọkùnrin kan ìyàwó rẹ̀ jáde láyé ìyàwó ẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan ló wá fẹ́ fẹ́ ìyàwó tuntun àwọn fámílì ni ṣé fámílì ìyàwó ló yarí àti tọkọ fámílì tiẹ̀ tó jẹ́ tọkọ àti ìyàwó tó kú wárí ó lè fẹ́ láyé ó láàánú èèyàn kú òtí ẹ̀ lo ọdún kan ọdún méjì kó fi kẹ́dùn àbúrọ́dẹ̀ wọn ni a ṣe obìnrin ni wọ́n ní kó ṣopó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ẹjọ́ nínú ṣẹ̀ríà ọkùnrin yẹn lè fẹ́yàwó ní ọ̀sẹ̀ kan lẹ́yìn tó yàwó ẹ̀ torí pé ànábì sallallahu alaihi sọ pé ọkùnrin téèyàn rẹ̀ kú kò gbọ́dọ̀ jókòó sílé kọjá ọjọ́ mẹ́ta láti ṣe láti kẹ́dùn ẹni tó kú yẹn ànábì ni tó bá ti pé kí ò bá dẹ̀ ní tí ó ṣe gan ànábì ni kó jáde kó rìn lọ lẹ́yìn ìjọ kẹta ọni tí mò ń sọ lẹ́ẹ̀kan nípa ìdájọ́ obìnrin àtọkùnrin níbi tó bá ti yàtọ̀ ṣẹ̀ríà ó sọ obìnrin tọ́kọ ẹ̀ jáde láyé oṣù mẹ́rin àtọjọ́ mélòó ọjọ́ mẹ́wàá lẹ́yìn oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ó lè fẹ́ ya ó lè lọ́kọ níjọ́ ọjọ́ kẹkànlá lẹ́yìn oṣù mẹ́rin ṣẹ̀ríà dẹ̀ sọ pé àgbọ́dọ̀ kọnu sí fẹ́ fẹ́ nígbà tó ń ṣe opó lọ́wọ́ àyàfi bàbá ń sà ń jẹ́ kó mọ̀ pé a fẹ́ fẹ́hùn àwọn àbóhùn tẹ̀sírì tún mú àpẹẹrẹ wá bí kéèyàn sọ pé ah ẹ̀pẹ̀lẹ́ kú rọjú eh, ẹ̀tún àìwò pẹ̀lú ẹjẹ́ wà ní opó iná lẹ́tún ti fọṣọ yìí lẹ́tún ti ṣe bẹ̀bá ah kéèyàn bá ríro obìnrin ti bí yìí fẹ́ àwọn kan ń ṣe ríire o ẹgbẹ́ obìnrin yóò fi wọn sẹ́ǹsì dọ́kàn ọkùnrin fẹ́ fẹ́ wọn ni a lè dọ́gbọ́n sọ direct aya Quran o ṣùgbọ́n èèyàn èèyàn lè dọ́gbùn ṣe sí sọ tó gbọ́dọ̀ sọ fún pé mo fẹ́ nígbà tó wà nínú òpó ṣùgbọ́n ọkùnrin kódà àríkà nínú àwọn wọ́n lọ ìyàwó ẹ̀ Ẹ̀gbọ́ ẹ mọ́ ṣàṣì gbọ́ àdìsà ànábì ẹgbọ́rọ̀ mi. Úmù ìsọ ìpèsè ni wọ́n ní kó fi jọ́ mẹ́ta kẹ́dùn. Ṣẹ̀rí ò pé ká fi mẹ́ta kẹ́dùn o. Ṣẹ̀rí à sọ wípé o gbọ́dọ̀ jókòó sílé kẹ́dùn kọjá mẹ́ta. Mo lo ìjọ mi. Ẹ mọ́ ti so ìbéèrè tí wọ́n wá ní pé irú ọkùnrin bí a sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu èsì ni wípé yóò sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu lọ́dọ̀ àwọn tíṣẹ̀ rí àòyé yóò sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu lóòótọ́ lọ́dọ̀ àwọn tíṣẹ̀ rí àòyé ṣùgbọ́n kò ní sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ àwa báyìí torí pé ṣẹ̀rí àòyé wa mistake tí àtiṣe tọ́pọ̀lọpọ̀ ọkùnrin àwọn èèyàn máa ń ṣe rèé o mo mọ ẹnìkan tíyàwó ẹ̀ ṣaláìsí kódà oníjúyàwó kan lẹ́yìn ọ̀rẹ́ yìí tó pẹ́ ó padà wá fi ó fi ẹ̀dùn ọkàn rẹ̀ rìn àṣẹ́nú ń bí gbogbo bá ṣe jọ ń sọ̀rọ̀ táwa ń kí bẹ́ẹ̀ ni kí ló ń bí ó níyàwó òun kú àbóhùn sọ̀rọ̀ bóhùn ó ṣe fẹ́ yàwó mi káwá yàwó mi fóun nílẹ̀ Yorùbá mú ẹgbọ́rọ̀ ni ẹlísìn ọ̀tọ̀ ní iṣẹ́ mọ̀ pé àdámú ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ irú ẹni yẹn sìn bóyá ó ti wà used to jẹ́ mẹ́rin tàbí jẹ́ méjì àwa gẹ́nu àṣọ ń wa ó padà sọ tí àṣẹ ronú pé sápò lòun ó ṣe fẹ́yàwó nígbà tó wá fẹ́yàwó mi ìtàn so it's different so torí náà ẹ mọ́ sọ yí pé àṣà ìlú ti yín ó lẹ́fẹ́ fi wé gbogbo àṣà àgbáláyé tàbí ìṣesí ti yín lẹ́fẹ́ kí gbogbo èèyàn ó ṣe náà alẹ́rákùnrin míì tí wọ́n mọ̀ ẹ̀bẹ̀ kó fẹ́yàwó lẹ́yìn ọdún mẹ́ta mẹ́rin márùn-ún kò ní fẹ́yàwó a níyàwó yẹn òun fẹ́ràn ẹ̀ gan ìlà arábìnrin tí ò fẹ́ umudlagba kò fi ọkọ náà bẹ́ẹ̀ gbọ́pọ̀ ẹkú ó lóun fẹ́ jẹ́ ìyàwó àbúdàdà nínú àlè jẹ́nà òun fẹ́ kó jẹ́ pé àbúdàdà ló máa fẹ́ kò fi ọkọ míì tẹ́ obìnrin ní òní ṣèbí ẹni tó ń fẹ́ fẹ́ yìn ànábì sọ pé tọ́ sírú ẹ̀ bá ṣẹlẹ̀ ọlọ́run kó fi èyí tó dáa jù èyí tó gbà lọ́hùn pààrọ̀ ẹ̀ òun ti bẹ́ lọ́hùn pẹ́ tó dáa jù yẹn lọ a pé ìyàwó ẹni tó tún dájú ẹni tó kù yẹn lòun ó jẹ́ ní àlìjẹ́nà no thinking is different so nínú ṣẹ̀rí àkóyẹ kẹ́ gbótùn ti ọkùnrin yẹn o tó bá lọ fún ìyàn lóyún ń kọ́ wọ́n fi ń fẹ́ra tẹ́lẹ̀ ókè wọ́n ló fi ń fẹ́ obìnrin yẹn tẹ́lẹ̀ tí ìyàwó tí tó kú àwọn yẹ kí àwọn ará ilé gan ló yẹ kó ràn lọ́wọ́ kó tètè fẹ́ gbà tó gbọ́n tí ń fẹ́ra tẹ́lẹ̀ tóbìnrin yẹn gbà tọ́kọ wà láyé tíyàwó yẹn wà láyé no ọkùnrin yẹn ti ń fẹ́ obìnrin yẹn ó ti fẹ́ fìdí ìyàwó ẹlẹ́ẹ̀kejì ìyàwó alákọ̀ọ́kọ́ yẹn wá kú kò wá ju bí ọ̀sẹ̀ kan lọ wá fẹ́. ìyàwó tó kú ṣe fámìlì ẹ̀ wọ́n ní ṣe inú fámílì àwọn ìyàwó tó kù yẹn máa dùn kọkùnrin yẹn tètè máa rí nínú àṣà àti wá ń bí inú wọn lè mọ́ dùn ṣùgbọ́n lọ́dọ̀ tèmi ó yẹ kí inú wọn dùn torí kó ti tètè sẹ́ni tí ó bá wọn mójútó ọmọ wọn tó kú ọmọ ọmọ wọn tó kú tó jóbìnrin yẹn ti bímọ sílẹ̀ ìgbà tó fẹ́ yàwó mi yẹn ó yẹ kí wọ́n ti ẹ̀dúpẹ́ lọ rẹ̀ pé àwọn ọmọ yẹn ò ní ráre ṣùgbọ́n torí pé à ń wòra pé àdá pé yàwó tó dé èèyàn máa fi ìyà jẹ àwọn ọmọ yẹn irọ́ ni ṣé èyàn burúkú lẹ́yìn wúmò ni ṣé èyàn burúkú ni ní tẹ́ fi wò pé sísà táàfà yẹn ṣẹ̀fẹ́ wá máa fi ìyà jẹ àwọn ọmọ obìnrin yẹn burúkú lẹ́yìn so èmi rò pé yẹ wọn dùn pé àfà yìí ti ẹ̀fẹ́ràn obìnrin tó kù ó tètè wá ìyá fún àwọn ọmọ torí tó bá ti lọ pẹ́ kó tó fẹ́ lòmíì àwọn ọmọ yẹn lè má àṣẹ́tì obìnrin yẹn mọ́ wọ́n lè ètì ẹ̀ kò bẹ́ẹ̀ mi ṣe rí sí nìyẹn nínú òrí ṣùgbọ́n nínú ìṣẹ̀rí àkùsà burú ṣùgbọ́n èrò orí tẹ gbé wá yẹn lèmi gbèrò orí tèmi wá wallahu a'lam náà bàtà wà nú àwẹ̀ forty days. postpartum blood tó ní ẹ̀jẹ̀ òbí ni Yorùbá ń pè nípa sọ ni pé tí ò bá ti já títí ogójì ọjọ́ lẹ́yìn ogójì ọjọ́ kóbìnrin yẹn wò pé ṣé kò gbọ́ sí àsìkò tó ń lè straight torí pé forty days lẹ́yìn bab ó lè lọ bọ́ sí normal menstrual period kó lọ jẹ́ pé menstruation lẹ́nu yẹn tó fi ń ṣe yẹn tò tí ò bá ti wá bọ́ sí menstrual time tàbí kò fi bẹ́ẹ̀ ọjọ́ àwọn àsìkò tó ń ṣe menstruation dá lójú ìgbọ̀ tó dá menstrual blood mọ̀ tàbí ó mọ ó dẹ̀ kó check blood rẹ̀ tó bá jẹ́ menstrual blood true color àwọ̀ tàbí òórùn rẹ̀ smell odor tó bá jẹ́ menstrual blood á ṣe sùúrù tó fi máa parí menstruation bọ́tí bá ṣe menstrual blood kò coincide yẹn pé kò bọ́ sásìkò tó ń ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ yẹn kò ń ṣe àwọ̀ nǹkan oṣù òórùn rẹ̀ kì í ṣe òórùn nǹkan oṣù ó máa lọ wẹ̀ bí ìwẹ̀ sẹ́nẹ́bà ló ṣe máa wẹ̀ pé òun wẹ̀wẹ̀ pé ẹ̀jẹ̀ ojú pa á wà lọ máa kírun ẹ̀ a lọ sọ́dọ̀ àwọn oníṣègùn torí pé ẹ̀jẹ̀ yẹn kò tó bá bá ṣe ń wá tó bá ń wá a lọ rí àwọn medical doctor àwọn ìdíkọ́ ẹ̀jẹ̀ yẹn kò wá mọ́ ló ti ń wá ṣe ẹ̀jẹ̀ ilé ọmọ mọ́ àwọn wà wọ́n wà What an answer is that blood. ẹ ó máa ṣe ìgbàgbé ẹ títí tí white fish discharge àfi wá jáde but that white fish discharge àfi kama ẹ̀mí ìwà mọ̀dájú èyí àbí gbogbo léèrè náà àǹfààní nígbà kan lẹ́wàá tá a fẹ́ máa tún ìgbà kan ok ajẹ́kó ti di pásítọ́nà àdà ìyẹn tó ti di àdámọ́ ẹ̀yìn pé bóyá tí ó bá rẹ́ pé ẹ̀jẹ̀ ni a padà rí pé ó jọ ẹ̀jẹ̀ òbí ẹ̀jẹ̀ òbí yẹn postpartum blood àti menstrual blood àdé royal blood ti àbílẹ̀ lẹ́yìn ìgbà ẹ̀jẹ̀ òbí yẹn ni postpartum does it still look like postpartum? Yeah. Yes. When it finishes, how does one, a woman, how will a woman recognize? I'm asking you because you are in medic school. How does a woman recognize that the postpartum blood is, is, is, Now let me find out. I don't want to give you a reading for doing The man of God took energy with the project postpartum, but the Sharia says maximum of 12 After that, once you go to medical doctor to see. Fàìrún ní ìdí ẹ̀ bá ti wẹ ìwẹ̀ ni fàìrún ni a máa ṣàgbà ní. So let me find out more, ṣáà. Báwa ni.